ó fi yẹn lẹ̀ jàre. bébì wa báwo ni. ṣé ẹni tó mú mi wá bá nìyẹn. yeah my mentor uncle Jide. Tọ́lá Tọ́lá ni wọ́n sọ Tọ́lá. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinsìnyí. kò yé mi náà. lélẹ̀. bẹ́ẹ̀ ni sà. kò yé wọ náà. àtọ́ sà. jọ̀wọ́n kí kò yé mi náà. kò jọ yé wa ni sà. ok Tolani, why are you doing this now? Eh, what's the meaning of this now? Let's talk now. Why you... Tolani. Lọ́bìnrin lọ́wọ́ idiot tó pè ní mẹ́ńtọ̀ nǹkan tó ṣe to mi. Tolani mo ti bẹ̀ wọ́n. Wọ́n náà wọn ò mọ ẹ rí. Ẹ̀wọ̀n now. Ada kò má lọ. Because I don't want to have anything to do with you either. Nothing.